猛爆！ tọ́yì now ṣé wá rí ó Tìjàníyà ẹgbẹ́ awo ni wọ́n ẹgbẹ́ cult cultism ni wọ́n awo ni Tìjàníyà awo ni kọ̀dìríyà awo lamadíyà ìdí ni tó fi já sí pé Tìjàníyà ní èèwọ̀ ó ní èèwọ̀ tí wọ́n gbé kalẹ̀ tí wọn ò fẹ́ kẹ́nikẹ́ni ó rú èèwọ̀ náà èèwọ̀ yìí ó ní bíi ankoff ankoff mọ́mú gaari ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi dera wọn tó fi jẹ́ pé ẹ̀ bá ti lè gbọ́wọ́ yẹn àti kúrò ń bẹ̀ pẹ̀lú gbogbo ń tá a sọ ìṣòlè dìbọ́ǹkì ẹ̀ ó máa ń já sí ìpáyà fún wọn ó máa ń já sí ẹ̀rù fún wọn kí ni ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ náà tí ṣé ó Tìjàní fi dè wọ́n ìwọ tó o bá gbé tìjọ́ lọ́wọ́ mọ́tínú jàwáìrù lè máa ní volume one page one thirty three ni o tí mo fẹ́ kà ìwà ìwọ tó bá gé titun lọ́wọ́ nínú Jawarul Mahani volume one page fifty six lọ́rọ̀ yìí wà ẹ gbọ́ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ awo Tìjàníyà o. bisharitin anna yasdura minhum sabun wala bugdun wala adawa wàbìdàwàbì mahabati sheikh bila inkitọ́rin ilàlì mamat wàkàtà àlìkà mùdàwámàtúlì wírídì ilàlì mamat inna sayidali wujudi sallallahu alayhi wa sallam dọ́mọ̀nà lánàá anaman sábànà wàdàmà àlàdálíkà wàlàmìyẹtù láyẹmùtù ìlà káàfìrọ̀ ọlọ́wọ́ mo dúpẹ́ lọ́dọ̀ rẹ o tó jẹ́ sínú awo tìjàníyà tó jẹ́ sínú awo kọ̀dìríyà tó jẹ́ sínú awo amadíyà mo dúpẹ́ ọ̀dọ̀ rẹ ọlọ́run ẹ wo ṣẹ́kẹ́ṣẹkẹ̀ burúkú yìí tí wọ́n fi dera wọn ṣéun tìjáni sọ wípé gbogbo láàdá táwọn sọ nípa sọ̀làtúlì fàátì àti láàdá odidi rọmọdọ́ọ̀nù tí ń bẹ fún ẹ̀ńbákẹ́ sèfì kan ẹ̀ńbákẹ́ àfàṣàìdì ṣé tí ń jẹ́ sèfì <laughs> ṣùgbọ́n ẹ é gbọ́ rí tí a ṣe fi wọ́n ní ẹ bá ti ké ẹyọ kan rẹ̀ ó ti dúró fún odidi àwẹ̀ Ramadan ìgbà tẹ́ ẹ lọ kírun ni mo sọ àwọn ní ẹ bá ti ké ẹyọ kan ṣe fi ó ti dúró fún odidi Ramadan so tẹ́ bá rí oníṣúfì tí ó gbàwẹ̀ ó ti ké ṣe fi ni oníṣúfì tí ó bá gba Ramadan ó ti ké ṣe fi. nígbà tẹ́ ẹ lọ kírun ni mo sọ ọ́. <laughs> now now. Hmm. Now, hmm. ó dà sáyà sọ́dà ayà ni Hmm. aládàáwò ni wọ́n ọ̀tá ìsìláàmù ni wọ́n now ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí wọ́n fi dera wọn rèé o ṣé ò Tìjání sọ pé gbogbo ládàá sọ̀rọ̀ tó lè fà á tì àti gbogbo ládàá ṣèfì ládàá jáwátìlì kàmáàlì àti pé ẹni tó bá fojú rí òun yóò wà ní Jánnà kò ní í wọná kò ní ṣèṣì irúṣẹ́ ó ní gbogbo ẹ̀ pátápátá tó ń gbé kalẹ̀ yìí o ó dúró sórí májẹ̀mú ni o bisharitin pẹ̀lú májẹ̀mú ni o kí ni májẹ̀mú náà allah yesdura mini humsabun èébú ò gbọ́dọ̀ tọ̀dọ̀ wọn wá sí ọ̀dọ̀ wa o èébú. E kò gbọ́dọ̀ tọ̀dọ̀ wọn wá sí ọ̀dọ̀ wa o wọn ò gbọ́dọ̀ bú wa o wọn ò gbọ́dọ̀ bú ṣé ò tì dá ní tó bá fẹ́ wà lìjẹ́ náà wálá abúgudù kò gbọ́dọ̀ kórìíra ṣé ò tì dá ní tó bá fẹ́ ti paṣẹ tì dá níyàwó àlìjẹ́ náà wálá àdáwà kò gbọ́dọ̀ mú ṣé ò tì dá ní lọ́tàá tó bá fẹ́ tó bá fẹ́ ti paṣẹ tì dá níyàwó àlìjẹ́ náà májẹ̀mú ẹ̀ níkà yẹn o pé ẹni tó wá fẹ́ ṣe tìjàníyà láṣẹ jèrè lọ́dọ̀ ṣé ò tìjàní kò gbọ́dọ̀ bu ṣé ò tìjàní kò gbọ́dọ̀ kórìíra ṣé ò tìjàní kò gbọ́dọ̀ mú un lọ́tà kèékàtà o wàbìdàwà mi mahaba ti sheikh ó wá gbọ́dọ̀ máa nífẹ̀ẹ́ ṣéwù lọ títí àti títí láíláí bìlá ìǹkìtọ̀ kò gbọ́dọ̀ já kó ń bí ìfẹ́ ṣé wo ìlànà mọ̀mọ́ àti títí di ọjọ́ ọkú rẹ̀ ṣẹ́kẹ́ wọ́n ti dé báyìí kéde tán o ó tún wá ní wàkàdá àlìkà wàkàdá àlìkà mùdàwámàtúlì wíridí ìlànà mọ̀mọ́ àti lẹ́yìn náà yóò wá máa ṣe wíridí tìjáníyà lọ títí tí ó fi kú kò gbọ́dọ̀ fílẹ̀. ṣe rí bá nísìn ọ gbọ́dọ̀ bu ṣéwù ọ gbọ́dọ̀ ọ gbọ́dọ̀ kórìíra rẹ̀ ọ gbọ́dọ̀ mú lọ́tà ọ gbọ́dọ̀ mọ nífẹ̀ẹ́ ṣé òtìjà nílọ títí láéláé tí ọ gbọ́dọ̀ já dọjọ́ ọkú rẹ̀ ìyẹn ó níyà nìyẹn o kì í ṣàwa nígbà wí o. now bẹ́ẹ̀ náà ni pé mùrídí gbọ́dọ̀ dùn ní máwúrì dídọjọ́ ọkú ni kò gbọ́dọ̀ fi í lẹ̀ ó nítorí pé ànẹ́bì ló sọ ayé ó fi ọwọ́ ẹ̀gbáyà fún wa dọ́mọ̀nà lánàá ó lànẹ́bì fọwọ́ ẹ̀gbáyà fún àwọn pé dájúdájú máa ń sábà ná ẹni tó bá bú wa ó sì dùn ní mọ́ kó máa bú wa kó máa kórìíra wa kó máa mú wa lọ́tàá kó máa gbógun tì wá wálàmù yẹtùbù kò sì wá ronú pìwàdà kúò lórí ẹ̀ láyé mútu ilá káfìrọ́ kèfèrí ló máa kú sí. ṣé o ti dání ó ní ànẹ́bì fi dáhùn lójú wípé ẹni tó bá bú òun tó sì dùn ní mọ́ kó máa bú òun kó máa kórìíra òun kó mú un lọ́tàá ó ní tí ò wá ronú pìwàdà ó ní tọ̀hún ò ní kú àfi kú sí kèfèrí so ṣé orí Tìjàníyà ṣé ó mu sinapu ni ṣé bí ìwọ ló sọ pé ẹ ti bá ń forí kanlẹ̀ fún òòṣà ọlọ́run ní forí balẹ̀ fún ó ṣe tún wá jẹ́ pé ẹnìkan tún lè kú sí kèfèrí mọ́ nígbà tí ká sí pé fàkúlù abidin awusajidin ligeri lahifi zọhìr fama abada wàlá sagada ìlàlíláì ṣé wọ́n náà ló sọ yẹn pé gbogbo ẹ tí bá ti ń jọ́sìn gbogbo ẹ tí bá ti ń forí kanlẹ̀ fún nǹkan mi lẹ́yìn àlọ́ò tá a fojú rí báyìí kò jọ́sìn kò sì forí kanlẹ̀ fún kinní kan àyàfi àlọ́ò ọ̀nà wo wá tún ni kèfèrí gbàṣẹ́kù mọ́ nígbà tí já sí wípé gbogbo ẹni bá ti ń bọ igi ti ń bọ pẹ ẹni tí bá ti ń bọ nǹkan mi lẹ́yìn ọlọ́run ọlọ́run náà ní ń bọ láwòrán òrìṣà yẹn kèfèrí òkú mọ́ nìyẹn ó ṣe wá gá pé pàtó ń tì wá wá takù ọ ní ìsìn tó wá ń bú ọ tó kórìíra rẹ tó gbé wíìrìdì rẹ jùlẹ̀ ló ṣe wá sọ pé ó di kèfèrí òpùrọ́ ni ọ́ wàláì ọ̀rọ̀ ò sì lè dáa fún ọ ọ̀rọ̀ ò lè dáa fún ọ o ó ti lé ní ó ti lé ní twenty five years tèmi ti tèmi ti ń lálé ẹ̀ tí mo ti ń sọ̀rọ̀ sí ọ tí mo ti mú ọ lọ́tàá bí mo ṣe mú ṣètọ́ lọ́tàá bẹ́ẹ̀ náà mo mú wọ sí òtìjáde lọ́tàá ehi fi gbakakkan la ya emi ehi si ni nifee ti ma fi kuu ehi gbowoo onwere diire ri diigbo pe ma a ji ewa se ah nke fi kede koo laye koda lojo ku mi o n ti daniyo gbodo kirun si mi lara ewoni ọ̀n Tìjàní yóò gbọ́dọ̀ débi débi òkú wa àkóbá ni àkóbá ni kò wa so ọba ń sọ pé ẹ bá ń bú ọ tọ takò ọ tọ kórìíra rẹ tọ mú ọ lọ́tàá tí ò rẹ inú Islamu lèmi ò kù sí nítorí pé nínú àdúà nínú àdúà tí mo máa ń ṣe onírọ́bà náà látùzí kùlùbà náà báàdà ilé àdáyìtà náà wàhábìlà náà mi ń ladunka rahma innaka antal wahhab sọ orí ìwọ tó o bá kú sínú tìjáníyà ìwọ gẹ́gẹ́ ló kú sínú kèfèrí wájú gbogbo tá a ti ń sọ yìí tá a ti ń sọ yìí sọ ọ̀kà sẹ́rẹ́ ni tọ́ ọba ẹ kú sórí ẹ̀ tí ẹ bá ọ̀nù tí ẹ tara ọ̀rá ọ̀nù ẹ tún wá máa gbọ́ sẹ́kẹsẹkẹ mí o sẹ́kẹsẹkẹ kan nìyẹn o tó fi dè wọ́n o tó fi gá sí pé ẹ̀rù máa ba ṣéwùtì ẹ̀rù máa ba mùrídìí àbáwọn ṣéwù rẹ̀ àbáwọn wòlíì rẹ̀ ẹ̀rù máa bà wọ́n láti sọ pé ṣéwùtì dáa ní ò dáa wọ́n ní wòlíì wòlíì ọlọ́run awúsùbíláì awúsùbíláì ẹ bá ti bú ẹ bá sọ pé kinní kan pa rẹ̀ tí ò dáa kèfèrí ló máa kú sí kèfèrí wulẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kèfèrí wulẹ̀ ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀ ẹ́ ṣe mùsùlùmí ẹ̀ ẹ́ ṣe mùsùlùmí ẹ̀ ẹ́ fi ọ̀nà kankan jẹ́ mùsùlùmí pàápàá pàápàá lákìdá ẹ̀ ẹ́ ṣe mùsùlùmí níjọsìn ẹ̀ ẹ́ ṣe mùsùlùmí ọmọ awo sufi nìyí ọmọ awo tìjáníyà ọmọ eriwoyà nínú tìjáníyà nìyí ẹ tún wá gbọ́ sẹ́kẹsẹ̀kẹ̀ míì tó fi dè wọ́n tó bá tó bá gbọ́ tí tó gbé ti John lọ́wọ́ sẹ́ríù jàwẹ́rù màání volume one page two two four ibẹ̀ ni ohun tí mo fẹ́ kà yìí wà tó gbé ti lọ́wọ́ kìtàbù rìmà volume one page three seven eight nínú tìjọ́ o page two two four ṣí báyìí o ṣí o tọ́ba gbé titun lọ́wọ́ page three seven eight tọ́ọ̀bá rí i pè wá lójú ẹsẹ̀ pé ò rí bẹ́ẹ̀ màá gbé bọ́ọ̀tà rí sí tí fi hàn ọ́ yẹ̀yẹ́ bá ká ṣé òtìjà ní sọ̀rọ̀ ó ní. من ترك وردا من أراد المشايخ لأجل الدخول في طريقنا ó tún bá a lọ amanahu Allahu ta'ala fi dunya wal akhirah ó tún tẹ̀wájú ó ní wa amma man dakhala zumuratana wa ta'akhara anha tahullu bihi al-masa'ibu dunya wa ukhra wa la ya'udu abada sẹ́kẹsẹ̀kẹ̀ mi rèé o ṣé ò Tìjání ní ẹni tó bá gbé wírìdì kan jù ú lẹ̀ nínú àwọn wírìdì àwọn ṣeuṣeu bíi wí bíi wírìdì kọ̀dìríyà ó kú ònú ẹ̀ tàbí bíi nàṣàbàdíyà ó kúrò ònú rẹ̀ tàbí bíi ṣàzìlíyà ó kúrò ònú rẹ̀ ẹ bá gbé wírìdì kan jù ú lẹ̀ nínú àwọn wírìdì àwọn ṣéwù lìákìlì dùkúlù fi tọ̀ríkì nítorí kó lè bá àwa kó sínú tọ̀ríkọ̀ tiwa ìyẹn tọ̀ríkọ̀ ṣé o ti dá ní kẹ́ ẹ mọ wọ alágbárí bàbá yìí o alágbárí ni o. náà ṣé o ti jáde ní ẹ bá pa ojú ọ̀nà tọ̀ríkọ̀ tiẹ̀ tọ́pátì bíi ti kọ̀dìríyà ni bíi ti ṣàdìríyà ni bíi ti nọ̀ṣàbàdíyà ni bíi ti ùwẹ̀síyà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tọ́pátì tọ́wá bọ́ sínú tọ̀ríkọ̀ tìjàníyà ó ní àmọ́nàwó lọ́hùn tààlà fìdúníyà wàlẹ̀ ákírọ̀ aláwo máa fi lọ́kàn balẹ̀ láyé àti lọ́run alágbárí ẹ̀ẹ́. dákàlà zuburatana àmọ́ ẹni tó bá wá kó sínú ìjọ wa tó kó sínú ìjọ tọ̀ríkọ̀ ṣéwù amala tìjáni wàtàkàrà àníyá tó wá kú òǹbẹ tó fẹ́ yìn ẹ máa wo bàbá fọwọ́ náà o ẹ ẹ bá kó sínú tìjáníyà tó bá wá kúrò ń bẹ́ẹ̀ bìyí àlìmọ̀sọ́ ìbù gbogbo àdánwò pátá ni ṣẹlẹ̀ sí i. dúníyà wà ókùrọ̀ gbogbo àdánwò ilé ayé àtọ̀run ni ó jẹ́ tiẹ̀ wà láyẹ̀ òdù àbàdá tí o sì ní dáa dá aláìláì tí èkú. Hmm. ẹwọ wo bó ṣe dúnkokò mọ́ wọn ó ní ẹ bá kó onú kọ̀dìrí yà. tó bọ́ sínú tìjàníyà ọlọ́run ó fi lọ́kàn balẹ̀ láyé àti lọ́run àmẹ́bá kò nu tìjàníyà tọ́lọ́nu kọ̀dìríyà tí ó bàjẹ́ láyé àti lọ́run ṣé ẹ rí pé gbájú ẹ̀ ni àga àparò kan kò ga ju ọ̀kan lọ àfẹ́ tó bá gorí ebè tìjàníyà sufi ni kọ̀dìríyà sufi ni nàkṣàbàdíyà sufi ni uwèsíyà sufi ni

aláwo ní innama dhalikum shaitan yukhawifu awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin aláwo ní innama dhalikum shaitan èṣù wọn nìyẹn o èṣù èṣù Tìjàníyà nìyẹn o yukhawifu awliya'ahu tó ń ṣẹ̀rù ba àwọn wòlíì rẹ̀ tó ń dẹ́rù ba àwọn mùrídìí rẹ̀ fàlàtà káfúhùm ọlọ́run ní ẹ̀yin èèyàn ẹ má bẹ̀rù wọn ẹ kú òru tìjáníyà ẹ má bẹ̀rù wọn wàkọ́ fúnni èmi ọlọ́run ní ẹ bẹ̀rù nǹkan tún mú mi ni tẹ́ ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo ìwọ tó ń gbọ́ mi sọ nígbàgbọ́ òdodo ní ọ́ tó o bá gbọ́ nígbàgbọ́ òdodo nínú ọlọ́run àlọ́ àtòjíṣẹ́ rẹ̀ alẹ́gbẹ̀ẹ́ Muhammad lọ kú ònú súfì sórí ohun tó sọ ohun tí sèwọ̀n tìjáde sọ tó sọ pé àdánwò ọmọ ṣẹlẹ̀ sí ẹ bá kú ònú rẹ̀ ń sórí àfáàsáìdì ti sọ́ńdò ní wọ́n ti sọ́ńdò ní wọ́n ní ẹ bá wà lókè ọ̀nà súfì tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo sàkúsà ti ń sà àwọn àlìjẹ̀nu ò mọ̀ gbé wọ́n mọ̀ gbé wọ́n mọ̀ jalè wá fún lọ́tún lọ́sì wọ́n máa jalè wá fún un lọ́tún lọ́sì bí kò ké sọ́tún lìfàtì kọ́ mọ owó èyí títì ló ti yé bí kò ké sọ́tún lìfàtì kọ́ mọ rí owó ní ìgbèrí rẹ̀ so wọ́n máa jalè wá fún un lọ́tún lọ́sì inú ẹ̀ náà ti wá dùn sí olè tẹ́ ń jà fún un tó bá ti wá kúrò ń bẹ̀ tí ò ṣe mọ́ àwọn èṣù yẹn àfilẹ̀ owó tẹ̀sán káwọn ṣe wọn è ṣiṣẹ́ wọn è níṣẹ́ lọ́wọ́ so ńgbà tẹ́sán bá ti wá kó owó wá mọ́ tẹ́sán ò jalè wá mọ́ fún un ebi àbẹ̀rẹ̀ sí ní mọ pa ìyá àmọ́ jẹ́ yóò àfẹ́ dàbí ẹni pé mi ò fẹ́ gbọ́ yín dáadáa fásáyédè o kọyọ o whereas àwọn èṣù tó ràn lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni wọ́n ti padà lẹ́yìn rẹ̀ owó tó ń rí e owó àlìjẹ̀nu ni owó tí ń bá nígbèrí rẹ̀ tàbí lábẹ́ awọ rẹ̀ tó ní owó abẹ́ awọ lòun máa ń ná olè olè wọn ò ní gbá mọ́.